السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فهذه نبذة يسيرة عن نبي الله إبراهيم عليه الصلاة والسلام هو أبو الأنبياء إبراهيم الخليل عليه الصلاة والسلام وهو من أولي العزم من الرسل بعثه الله تعالى رسولا إلى قومه في بلاد العراق وكانوا يعبدون الأصنام والكواكب من دون الله وكان أبوه من عابد تلك الأصنام واسم أبيه كما نطق به القرآن آزر وقد أصر أبو آذر على كفره فتبرأ إبراهيم منه ثم بعد ذلك ارتحل إبراهيم إلى فلسطين للدعوة إلى الله عز وجل وإلى أرض الحجاز فلننظر نبذة يسيرة عن حياته الدعوية فإبراهيم عليه الصلاة والسلام بدأ بدعوته أباه إلى الله عز وجل قال الله تعالى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبتي إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا ثم قال سبحانه وتعالى حكاية أبيه قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا ثم قال إبراهيم كما ذكر القرآن قال سلام عليك سأستكبر لك ربي إنه كان بي حفيا أدكني يا دولام ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí agbà sí ẹnìkan tó lẹ́tọ́ sí ìjọsìn àbí ọlọ́run lóun nìkan àti pé àníwọ̀n Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ kí ọgẹ kí ọgẹ òjíṣẹ́ ọlọ́run ní rẹ̀ sí ní ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kí ìkẹ́nà ọ̀pọ̀lọpọ̀ bá àwọn sàábẹ̀ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yọ́ tó wájú Islam tí ó fi wà nínú wọn ẹ̀yin ẹrú fi eléyìí ní ọ̀rọ̀ tó ti nípa Ibrahim alayhi salatu salam nípa ìpèpè sí ojú ọ̀nà ọ̀tọ́lọ́n Ibrahim ìtẹ́nu àwọn òjíṣẹ́ rán níṣẹ́ sì fún ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún débi pé anabi wa alayhi wa sallam ìtumọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run tó kó sí ìbùkún fún fámìlì òun bó ṣe ìbùkún fún ibrahim àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ ìbùkún fún wa òun náà ní wípé ibrahim nígbà tí ọlọ́run dórí rẹ̀ ọlọ́run lẹ́yìn rẹ̀ kọ́kọ́ àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ ọmọ rẹ̀ nínú àwọn ọmọ ọmọ rẹ̀ náà ni ishaq yaqub bẹ́ẹ̀ náà ni inú ẹ̀ náà ni ismail àti anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí anabi ọlọ́ọ̀bá yìí tí ó bẹ̀rẹ̀ ìpèpè sójú ọ̀nà ọ̀tọ̀lọ́hùn gẹ́gẹ́ bí tí àwọn oníkan ọlọ́run sí ilẹ̀ iraq iraq sì wà títí lẹ́yìn ìgbà náà ló gbéra láti bẹ̀ lọ sí Palestine fún ìpèpè tọlọ́run nígbà táwọn èèyàn rẹ̀ tó wà ní ẹ̀rọ àtún ọ̀gbọ́n sí lẹ́nu bẹ́ẹ̀ náà sì ló tún fi ìrìn àjò lọ sí Misra ìyẹn ní Egypt ní ìlú Áfíríkà bí lẹ́yìn ìgbà náà ló tún wá sí ìrìn àjò lọ sí Mọ́kà láti lọ kọ́ ilé olúwa Kàábà tó sì fi ìyàwó rẹ̀ kan títí Hajar àti ọmọ rẹ̀ Ismail tó fi wọ́n síbẹ̀ lẹ́yìn ìgbà náà ni ó padà sí ilẹ̀ Palestine tó ti pé ibẹ̀ ni ọkọ̀ àkùdà sí. nínú ìtọ́tọ̀ àánú gbèsè ayé rẹ̀ òun náà ni oríṣiríṣi àríwòsòye tọ́lọ́ ọba àlekíọ́lá tọ́sọ fún wa nínú Qur'an tó jẹ́ pé Qur'an ti ní ọ̀nà tí máa ń gbà sọ ìtàn èyí tọ́jẹ́ sókí. So èyí tí ó jẹ́ ìwúlò fún ìgbésí ayé mùsùlùmí onáà ní Qur'an máa ń sọ anabi Ibrahim alayhi salatu wa salam ńgbà tí ọkọ̀ bẹ̀rẹ̀ ìtòkì rẹ̀ sí ojú ọ̀nà sọ́nà bàbá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ bí dáwà ìsìlámíyà náà ti ti gbọ́dọ̀ máa ti yẹ ẹni tí ó bá kọ́ súnmọ́ yàn iná ẹ̀lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ ojúṣe fún yàn láti sọ ìpèpè ọlọ́ọ̀bà àlejò ọlá fún kò díwọ́ ká máa sọ fún ẹlòmíì ṣùgbọ́n ta ẹni àkọ́kọ́ tọba ti ẹ̀jẹ̀ kọ́ wọn àwọn kan ń pè ọ́n ta wá báwọn ẹni àkọ́kọ́ tó ọkọ̀ ara sí òun náà ni àwọn fámìlì rẹ ọlọ́run sọ fún àníṣọ sọ́lá wípé wọ́n á ń bèrè bíi àwọn fámìlì àmọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n súnmọ́ ọdún àwọn ni bẹ́ẹ̀ náà ni ànábì Ibrahim alayhi salatu wassalam nítorí náà ti bẹ̀rẹ̀ ìpèpè nìyẹn tọ́lọ́ ń sàlàyé rẹ̀ fún wa ní sọ́rọ́tù Maryam láti ẹ̀yà 41 sí dé 47 ọlọ́ọ̀bá sọ yìí pé واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا صفوا nínú tírà Ọlọ́run tó sọ̀kalẹ̀ yìí nínú Qur'an yìí ìpè Ọlọ́run bá àlejò ń pa Ibrahim alayhi salatu wa ifi ọjọ́ ẹni òdodo ó sì jẹ́ ànábì ọlọ́run gbogbo dáwà tó bá fẹ́ máa ṣe jẹ́ kí wọ́n kọ́ lẹ́ni òdodo àwọn èèyàn ti òmùgọ̀ wọ́n gangan fẹ́ dáwà tó tọ́lọ́run tó yẹ pé odù ni irọ́ ni ní ń jáde lẹ́nu rẹ̀ ibi àlámọ̀ ìdílé ayé ìjọba ọba kò náà wọ́n mọ̀ tí túmọ̀ sí pé ya tí ọba ti dáwà sójú ọ̀nà ọlọ́run nínú ojúṣe rẹ̀ ní kọ́kọ́ nura rẹ̀ ní òdodo alayhi wa sallam òdodo àti náà ni wọ́n mọ̀ ọ́ sí kọ́lọ́run tó gbé ní ànábì ọlọ́run ó sì jẹ́ tó kún ìpèpè rẹ̀ lọ́wọ́ táwọn míì fi gbàgbọ́ pé ọkọ̀ parọ́ rí òdodo ọ̀rọ̀ náà ni ọ̀ ń sọ

náà lò sà ìgbọràn ò sí fún tẹ́ ẹ bá tiẹ̀ ti àwòrán etí bẹ́ẹ̀ ọ̀tọ̀ létí ọ̀tọ̀ nígbọràn ẹ kàn ya etí fún ni ìgbọràn ò sí mẹ́ẹ̀ bóò ló ṣe wá bóò ló ṣe máa sin nǹkan tó yẹ pé tó ọba ń pè gan ọ̀gbọ́ ọmọ fún un pé òun wọ̀lá yóò sèp nítorí pé ìrìnà ò sí fún bẹ́ẹ̀ bá ti ẹ̀yà ẹyin jú bẹ́ẹ̀ tẹ́ ẹ sí bí ẹyin jú kọwaa wá rí na kọ́ yà fún nǹkan ewu bí na bá ń jó ojú náà ni ọ wà tí náà jó gangan sẹ́yìn wá yẹ kọ́ jẹ ọlọ́run tó máa sìn wọ́lá yóò ní àǹkàṣe à kó tiẹ̀ wá rò sọ́kúrò sóti pé ó di tí kò rí na kó wá tó fi àǹfààní wo ló ọ nínú ike wọ òòsà yìí nke nǹkan kan báyìí o ṣe fún mi wàlá yóò ní àǹkà à kò sí kan tó lè fi gbogbo ń dì mọ́ra wọn tẹ́ lọ di àwọn àlìjẹ̀nù lẹ̀ ń bẹ̀ ń àwọn àjẹ̀nù yẹn sì ní fún ni ọlọ́run gbogbo àwọn nǹkan tẹ́ ń pa àkọmọ́ra àwọn yẹn kò sí nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n àjẹ̀nú sọ pé ẹ̀sàkùtọ̀ ọlọ́run náà kẹ wá ṣèfẹ́ káwọn òbí gbìyànjú lórí fáwọn ṣe ṣẹlẹ̀ nìyẹn anabi ibrahim alayhi salatu ọba làákàyè wọn gbégbé tí kàmá náà àná bá a ti bàbá wa ti ń ṣe kọ̀bá

ibi àwòsàn tẹ̀sí yìí kò lè gbọ́ràn kò lè rìnà kò lè sàǹfààní kankan fún yín anabi ibrahim alayhi salatu wa salam wa lu ẹ̀kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lò pẹ̀lú pẹ̀lú bàbá rẹ̀ ó ní yá abati inni qad ja'ani min al-ilmi ma lam ya'tika fattabi'ni ahdika siratan sawiyya ó ní bàbá mi dájúdájú nǹkan kan ti wá dé bá mi tí ò sí ni ìmọ̀látọ̀dọ̀ ọlọ́run ya tẹ̀lé tí mo mú wá èmi fi ọmọ yẹn lọ síbi ojú ọ̀nà déédéé tó fi rí ọ̀nà ọlọ́run inú ẹ̀kọ́ tí ọgbọ́n gbọ́dọ̀ máa lò fún òbí rẹ̀ nìyẹn à ń mọ́ra ẹni kọ́ à ń búra ẹni kọ́ bí tètè pé ká sọ̀rọ̀ ànábì ibrahim aleyhisalatu wasalam tó tẹ̀síwájú bọ́lọ́wọ́ bá ti sọ́nu Qur'an yìí pé ya abati la ta'budi shaitan inna shaitana kana lirrahmani asiya ilé bàbá mi mọ́tẹ̀ sí èṣù torí ẹ̀ lásọ yìí pé ẹni tó jókòó sí ìdí ògún ìdí ìsàgbó ìdí ọya lóríṣiríṣi shaitan èṣù òun náà ni wọ́n sì lẹ́yìn ọlọ́run àwọn àlìjẹ̀nu ni wọ́n ń lẹ́yìn ọlọ́run a ń ti ń da alúkọ mọ́sápàtì òun náà ni ìmọ̀ ti nǹkan mí lẹ́yìn ọlọ́run tó jẹ́ṣẹ̀ ìtọ́ yìí àwọn àjànú yìí ni wọ́n fi wọ́n lẹ́mìí balẹ̀ nítorí ti ìjẹ́pẹ̀ tí wọ́n ń ṣe pẹ̀lú wọn anabi anabi ibrahim alayhi salatu wasalam ó ti mọ̀ ike èṣù ni ọlọ́run ti fi ó ní yá láta ṣe

ìyàpọ̀ ọlọ́run tí ń bẹ fún ṣe ọyàpọ̀ ọlọ́run bá lè fi ọlá àwa wà ní ayé ẹni tí ó dúró ti ar ọlọ́run bá láàánú tọ́sẹ̀dá gbogbo wa àtẹ̀sílẹ̀ tí ní ọmọ ṣe ẹlòmíín ń bẹ bí ó ṣe ń ṣe tọ́lá yóò tún máa ṣe àṣepọ̀ sọbẹ́sẹ̀lú olójú méjì sekusẹ́yẹ bí ṣe ń lọ sọ́sì ní lọ sósì bí ṣe ń wá mọ́sálásí náà ní tó ń forí kẹrẹ̀ bóńsà àfọ̀tẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ti mọ̀ dáadáa bí ń kírun òun náà ni ó tún máa mú nǹkan àwọn abẹ̀mí tí ọmọ fún wọn náà tí ọmọ fún wọn jóòmù tí ọmọ sì nǹkan mi lẹ́yìn ọlọ́run bàlùkì ọlá àwọn ẹ̀yẹ náà ojú kan náà ni wọ́n jáde pẹ̀lú àwọn ẹni tó yẹ pé kèfèrí ni wọ́n ọlọ́run ní fi dárìkẹ́lá asfali mi náà nà ìsàlẹ̀sàlẹ̀ ẹnu náà nírú àwọn ọba yẹn ìtìmọ̀ jóná ọlọ́run kọ́ sọ àpò ń bẹ̀. mọ́sọ̀ wá ní káfìrí mọ́sọ̀ wá ní òun náà fèfèrí ọlọ́run bá àlekẹ́ ọlá tó sọ fún wa nípa ànábì Ibrahim aleyhisselatu wasalam yìí lẹ́yìn ìgbà lẹ́yìn ọ̀yàpá ọlọ́run ni ó sì ń fẹ́ tí ọ̀yàpá ọlọ́run ó tó wá abati inni akáàfù anyamọ saka azabu minar rahman fatakuna lish ni waliya ìrẹ bàbá mi ẹ̀rù ma ń bà mí kọ́mọ̀jẹ̀ yìí pé ìyá ọlọ́run ló wà bá ọ bọ́lá ti láàánú tó èèyàn bá sì yọmọ̀jẹ̀ yá pé ìyá ọlọ́run bá lè kí ọlá ọ ọwọ́ adé ọ̀rẹ́ èsù kẹjọ mọ́ inú yà kọ́ọ̀lá àrọ́gbìn ní àǹtà ní àléhàtí ya Ibrahim à bàbá rẹ̀ ntọ tí gbogbo ń tọ́n sọ yìí òní bó ń tún sa ní sóòní òní òní sójú kókò lọ síbi òòsà tó ń sìn ní ọ̀sẹ́ríkò bẹ́ẹ̀ ni ìwọ Ibrahim láyín lámtẹ̀ntẹ́hì láàrùjùmọ̀ nẹ́kẹ̀wàá jùlọ ní mẹ́lìyà ẹni tọ́ọ̀ bá ti tó ọba ti jáwọ́ nù tọ́ǹtọ́ yìí òkò ní ńlẹ̀ mọ́ ṣùgbọ́n láti ṣe lọ takété sí mi mo ti yàn lódì àbẹ́ẹ̀rí àwọn ẹni ọlọ́run tẹ́ẹ̀rí ìṣesí àwọn ẹni èṣù ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni Ibrahim sọ ọ̀rọ̀ tó bá láàká ìmú tó fọgbọ́n lọ kọ́ sẹ́rí padà kókó padà lọ sí ibi ìtọ́lọ́run ẹ̀rí èsì sí káàdì lóhùn ìlérí ìyà

ọ̀sàdé nǹkan pé òun ọ́ wá àforíjì fún bàbá àwọn lọ́dọ̀ ọlọ́run òun ò sì ó ṣe ṣùgbọ́n ti fún sọ rẹ̀ ní ààyè nínú Kùránì yìí pé àdéhùn tí Ibrahim ṣe ti kú lórí ẹbọ wa òun ò gbogbo dáadáa tó bá rò kó n ṣe ń lé ayé tó sì jẹ́ dáadáa ń tòótọ́ yóò jẹ́ haba amẹ̀ntora yóò jẹ́ asán bí eruku tí ó dùn lásán ni bó tilẹ̀ kó dáadáa tó ọlọ́ọ̀bà àlejò ọlá ní Ibrahim salam ó mú àdéhùn rẹ̀ tẹ́ ọlọ́ọ̀bà àlejò ọlá kò sì gba ìtọrọ àkójù nǹkan gbà ọlọ́ọ̀sì kọ fún pé ti wú ẹn bá ti kú sórí ẹbọ inú ìyá ọlọ́run yóò ti mọ ẹyí lọ sálìkì yá mọ èdè sálìkì yá bá tún wá dé ìyá tó tún lé gbé ní e ń bá bọ̀ nù sàárè ọlọ́run tó wá ọlọ́run tó fún wa wọlé ọ̀sọ̀rọ̀ àmì pé annaru yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adab ọlọ́run yìí ni wọ́n fi wọ́n máa fi wọ́n jẹ́ láàárọ̀ àti ìrọ̀lẹ́ ní gbogbo ìgbà nínú sáré wọn wọ̀yẹ́ wọn tẹ̀kú mùsà ìjọ tí àjíǹde bá wá dé ọlọ́wọ́ àmọ́ pàṣẹ fún àwọn màláìkè pé adéṣèlú alàtọ̀ àwọn àgà ẹ fi àwọn èèyàn dọ̀rọ̀ ẹ fi wọ́n kó sí ìyàjẹ́ ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ ìtàdúgbò ya ọlọ́run náà ní pé kákú lórí tàwùkì ìmọ̀lọ́run lọ́ta kọ́lọ́n dágbò rọrùn fún wa anẹ́bí ọlọ́run Ibrahim yìí alayhi salatu wa ọjẹ́ tó pé àwọn èèyàn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó sì ṣe wàhálà lórí wọn ọ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ tí

nígbàtí Ibrahim sọ fún bàbá rẹ̀ tó bí ibi azar ó kọ rẹ̀ ní azar ó máa mú òòsà ní olúwa ìwọ náà lọ gbẹ́ ìwọ náà ló gbé kalẹ̀ òkúta tí ń ara rẹ fúnra ara rẹ̀ ẹ̀ ìsọ́jú èṣù ẹ̀jù ń tọ́pọ̀ lé lórí òkúta wọn ọmọ nǹkan kan yọ ọmọ wọn anabi Ibrahim alayhi salatu wa sallam sọ pé ṣé ẹ

ọlọ́ni wa kadhalika nuri Ibrahima malakuta as-samawati wal-ard waliyakuna minal muqinin báwọ̀ ọlọ́run ọlọ́run báwọ̀ ọlọ́run bá a ti fi hàn Ibrahim nìyẹn àwọn tó ń fi àwọ̀ ọlọ́run la ní tí ń bá a wà nínú ẹni tó ọ̀nà tí Ibrahim tọ́ba làákẹ́ ìmú tó fi pé àwọn èèyàn rẹ̀ títọ́ ọlọ́run ọlọ́run ní falamma janna alayhi al-laylu ra'a kawkaban qala hadha rabbi falamma afala qala la uhibbu al-'afilin ọlọ́run ní àwọn tí wọ́n ti nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọbẹ̀ tó wọn ẹni ń fẹ́ra wọ sọ́nà ọbẹ̀ wọn ẹni ń fi òṣùpá ọbẹ̀ tó wọn ẹni ń fi òrùn àwọn láàrin àwọn tí òṣùpá nígbà tó wókè òṣùpá kan rèé mi ń tọ́jú mi tí ń rìn mi ntọ́lọ́ ń gbàlérò ní ni ní kò ní kò ní sàfihàn ní ọkàn ìtumọ̀ rọ́bù ẹni jẹ́ pé o ní ẹlẹ́dàá tí ń darí àlámọ̀ rí ẹ̀dá tí ń ṣe ìjẹ́ ẹ̀mú fẹ́ dà tí ń ṣe ìtọ́jú ẹ̀dá tó rè látìgbà tí ò sí wá títí tó ti ń bẹ tó rè látìgbà tó lẹ débi tó fún alágbára tó rè látìgbà tí ò nímọ̀ tó fún atọ́dọ́ mímọ̀ ọ̀hún sọ pé ága rọ́bì ẹ̀yìn rẹ̀ òṣùpá lọ́ọ̀kẹ́ yìí ìlọ́dá òun ìlórí òun ìlọ́tọ́jú òun ló fún láàká ìfẹ́fojú pọ̀ lẹ́fẹ̀ ọlọ́run wá sọ́kú fálámà afálàkọ́ọ́lá ilẹ̀ yahdini rọ́bì láàkú nánà nínú ya ó lé mi ọ̀fẹ́ràn ọlọ́run tí ó yọ yóò tó wá wọ́ọ̀kùn òfin pàkíyèsí àwọn èèyàn rẹ̀ ìfẹ́ ẹbẹ̀rù ọlọ́run ìràwọ̀ yìí gbèsè olúwa fún yín falamma falamma ra'a al-qamara bazighan qala hadha rabbi falamma afala la in lam yahdini rabbi la akunanna فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين nígbà tó yíra wọ̀ lóru jura wọ́n wá wọ́ọ̀kùn ó lè mi ò nífẹ̀ẹ́ iṣẹ́ ọmọ wọ̀ọ̀kùn yẹn pé kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ ọlọ́run ọlọ́run tó wá sọ pé nígbà tí òṣùpá wá yọ lọ́ọ̀kan tó ń dìbò tó ń ju ìra wọn lọ ọba tó kún wọn lẹ́fẹ̀ẹ́ yìí pé à olùtọ́jú òun rèé lọ́sẹ̀ dé yìí ńgbàtọ̀ yá lónú náà bá tó wọ́n fún ọba àlítọ́lá tí ọba fi mọ́nà wọ́n wà nínú ẹni òkú ó fi ń sọ fún àwọn èèyàn wọn ìfẹ́ lọ rọrùn dáadáa kẹfì mọ́lọ́ ọba àlítọ́lá tẹ́mọ̀ sí ẹni فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين onígbà tí òṣùpá yọ bọ́bọ́ síta oníolúwa ní ilé olùtọ́jú mèrè olùrè mèrè ńgbà tó wọ́ ọ̀kùn ọwọ́ tó fi yọ ọlọ́run tó ń tọ́jú mi tọ́wọ́ bá lè fọ̀nà mọ̀ mí àwọn wà nínú ẹnu ànùnìyàn o فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أدبر nígbà tó òun wá tó yọ ó tún dúró sáàrin àwọn tí ń sin òun ife òun eléyìí mọ̀ tóbi gan òun tó tóbi ju gbogbo àwọn ìdáhùn sọ lọ tẹ́lẹ̀ ike ajẹ́gbẹ́lẹ̀ ọjọ́ olúwa mi kàlámà afọláti kọ́ aláya kọ́wé ní ìbárí omi mọ́ ìbìrì kù nígbà tó wá wọ̀ lọ́wọ́ ní ẹ̀yìn èèyàn mi èmi mọ́wọ́ mi gbogbo dẹ́rù kó tó pé Ibrahim ń sọ gbogbo eléyìí tí òfòkọ́ òtí máa yọ ìràwọ̀ òtí máa yọ òun òtí máa yọ tí wọ́n kù tí túmọ̀ sí pé ó ń pe àwọn sáàbì ní ẹni nígbà tó wà láàrin wọn pé àwọn nǹkan wọ̀nyí ọ̀yẹ́ kẹ́ ẹ máa gbàgbé ọlọ́run bá lè jọra ni wọ́n lẹ́yìn ìgbà náà Ibrahim wa sọ pé inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati ma èmi mo ti dà á kọ ọlọ́ọ̀bà àlejò ọlá kó fi òun lọ́dá láì ní àtòjú ètò ṣáájú lẹ́ńtọ́ ẹ̀sìn mọ́ ọlọ́run tí ò ní máa ti ségesège dájáde èmi wà èmi jẹ́ ti ọmọwọ́mọ́tẹ̀ lọ́dọ̀ àwọn káfìrí èmi ò sì ní máa èmi ò ní máa wà pẹ̀lú wọn àwọn tí wọ́n ń pẹ̀lú òbí rẹ̀ títí bàbá rẹ̀ àti pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ní ọ̀nà ẹ̀kọ́ ọ̀nà tó dáa tó gbà pè wọ́n lórí wípé kí wọ́n fi mímọ ti òsálẹ̀ kí wọ́n bọ́ sí mọ ti ọlọ́run ba ọ̀kan ṣoṣo ti ọlọ́run ba àlejò ọlá kọjá káwọn náà wà nínú ẹjẹ́ ọmọ sí lónìí kan ṣoṣo lẹ́yìn tí ó jìnà sí ẹbọ wọlá ti tóbi ọlọ́run wọlá rẹ̀ hádà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر كفى أما بعد فمن المقام المحمود فمن المقامات المحمودة لأبينا إبراهيم عليه الصلاة والسلام في دعوته هو ما ذكره القرآن عن دعوته للملك في عصره ويقال إنه نمرود قال الله تعالى في سورة البقرة ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad tí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yòówù tó bá jẹ̀rọ̀ mọ́ Islam tó ń kẹ́ ògbéǹde kọ́lọ́njẹ́ àjọ wà nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú ìgbésẹ̀ ànábì Ibrahim alayhi salam lórí dáwà rẹ̀ òun náà ní kí ìgbà tó pe bàbá rẹ̀ tí ò gbọ́ àtàwọn tó súnmọ́ ó fi àwọn èèyàn rẹ̀ tí wọ́n gbọ́ àfi àwọn èèyàn díẹ̀ ìgbésẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fọ́nká nínú ìlú tó fi wá di pé ẹni tọ́jú ọba gangan òun náà tó wá tako anabi ibrahim alayhi salatu wa salam anabi ibrahim kò sí yẹ gbogbo ó tó gbé ìkejì ọlọ́run tó tún lọ gbé bá ọlọ́run wa ń sọ fún wa ní suratul baqara aya two ipe alamtaro illa alladhi hajja ibrahim sọ wà nímọ̀ ni nípa ẹni tó ṣe pé ọba anabi ibrahim alayhi salatu wa salam ọba jiyàn nínú ògbésẹ̀ dáwà ìyẹn tí ọba wúlò kò sí wọn bẹ́ẹ̀ èyí tí ọba ní wúlò tí ọjà ti orí funfun àti tí ó wà lórí àìmọ̀kan ìsìlámù ọ̀fẹ́ ìyẹn tó bá wà lórí ìmọ̀ tó jẹlẹ̀ tí ó sì ní àǹfààní tó ṣe pé ó ṣe é ṣe kí ó ń tọ̀ nǹkan gbàtọ́ lọ́hùn lèèyàn máa ń ṣe ọlọ́run sọ fún àríkà anábì ibrahim aleyhisalatu wasala yìí bí alamtara illa alladhi hajja ibrahim fi rabbihi an atahu Allahul mulk tí wọn náà wà gbọ́ sí ni nípa ẹ̀sùn tó yí pé ọmbà anábì ọlọ́ ibrahim ń bá jìyàn nítorí kọ́lọ̀ ń fún ní ọlá òní ọba lórí ìlú idh qala ibrahim rabbiya alladhi yuhyi ní ma ń fún yẹn ní ìtẹ̀mí òun náà ní ti máa ń pààyàn ó sì mọ̀ pé àwọn ọba yẹn àtàwọn amẹ̀wá rẹ̀ àwọn náà máa nígbàgbọ́ pé àwọn làwọn ń àwọn làwọn fi ń fi lẹ̀ tí ó fi tẹ̀mí ànábì Ibrahim gbogbo ń tọ́ sọ ọlọ́run máa ń fi kì í o lè gbé fi bẹ́rí èèyàn ṣùgbọ́n ọlọ́wọ́ àlejò ọlá òun ló náà ni ó ọlọ́run bá lè fi ọlá àsìkò tó bá sì fi ṣe okùnfà iná ẹ̀ ní ọjọ́ okùnfà rẹ̀ tí ọba nínú inú kò ní ṣẹlẹ̀ ànábì ibrahim aleyhisalatu wasalam wọn fi rìnlẹ̀ fún wípé ìyọ̀ǹda ọlọ́run ní gbogbo nǹkan ìṣẹ̀mí àti ikú kọ́ọ̀lá ana ó fi yí wa omi ọba yẹn sọ wípé èmi náà lè gbé èèyàn sẹ́mi mo sì lè pa àyàn kọ́ọ̀lá ibrahim Ibrahim wọn sọ pé àní ọkọ àyàn kankan ní ìsìn ẹwọ ọgbọ́n tí Ibrahim tó ẹgbọ́n tí ó yẹ rẹ lọ fẹ̀yìnà ńlá ayé àti ibi sàmùsì nínú ẹlẹ́mẹ́sìrì kìfà àti ibi àmì ẹlẹ́mọ̀dọ̀ tọ́wá pé ogun agbára ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà tó lè jẹ́ èèyàn sẹ́mi tó sì jẹ́ kéèyàn ó jí ọlọ́run bá àlejò ọlá ìní máa jẹ́ kí oòrùn ọwọ́ níbi tó ti ń wọ̀ ó náà ní máa ń mú yọ níbi tó ti ń yọ tọ́ba ajẹ́ pé yìí wà lábẹ́ ẹ̀kápá rẹ sí látòjì jẹ́ káfọ́ jẹ fojú rí kọjá pé ìgbà tó ọba wọ̀ kọ́wọ̀ síbi títí yọ ìgbà tí ọba yọ kọ́wọ̀ sí kọ́yọ níbi títí wọ̀ nígbà tí wọ́n náà ń pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ní káwà ọlọ́ọ̀ni ẹnu rẹ̀ wọ ní káwà ìṣèlọ́pàá lọ́wọ́lọ́ gbogbo ẹnu tí ń lé pé agbára gbogbo nǹkan wọ̀ ń lọ́wà ó ti ó sọ di ẹni ẹ̀tẹ́ ọlọ́ọ̀ba àlejò ọlá iná ẹ̀mí ń dóòrùn ọyọ láyé ibi títí ń yọ òun náà ní jẹ́ ọwọ́ níbi tí wọ̀ tó bá jẹ́ pé agbára ti ẹni tí látòdì jẹ́ pé gbogbo lè sọ̀rọ̀ mọ́ tó kí Ibrahim kò jẹ́rí rẹ̀ níbi ẹ̀rí yìí

ìlú nàìjíríà lórí bó ṣe rí ìtọ́jà ń bẹ̀ ọlọ́njẹ́ ọmọ sọ̀rọ̀ sí ọlọ́njẹ́ ọmọ ìgbèrú sí ètò kùdí ẹ̀ka àtò mẹ́ kọ́lọ́nkọ́ bá ṣe àyípadà rẹ̀ àwọn tí wọ́n ń ṣe ìjọba lé wa lórí kọ́lọ́nkọ́ máa kọ́ wọn ṣe kọ́lọ́nkọ́ máa darí wọn lọ síbi dáadáa àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run tí wọ́n máa pe ìwọ ọlọ́run fọlọ́run tí wọ́n máa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى الصلاة يرحمكم الله